Oníwàásù orí kejìlá Oníwàásù orí kejìlá Rántí Ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ èwe rẹ, nígbà tí ọjọ́ ibi kò tíì dé àti tí ọdún kò tíì súnmọ́ etílé, nígbà tí ìwọ ó wí pé, “Èmi kò ní inú dídùn nínú wọn,” nígbà tí oòrùn tàbí ìmọ́lẹ̀ tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ kò ì tí ì sú òkùnkùn àti tí àwọsánmọ̀ kò ì tù padà lẹ́yìn ọjọ́ kò tán síbẹ̀ o farabalẹ̀ mò ń tẹ̀síwájú nínú ìwé oníwàásù yìí tẹ́ń jọ́ǹpù sí ẹsẹ̀ twelve torí àkókò mi ẹsẹ̀ twelve àti síwájú láti inú èyí ọmọ mi kí ó gba ìmọ̀ràn nínú kíkọ ìwé púpọ̀ (òpin kò sí) àti ìwé kíkà púpọ̀ lè àárẹ̀ ara. Òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé, “Bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́, nítorí èyí ni fún gbogbo ènìyàn.” Nítorí pé Ọlọ́run yóò mú olúkúlùkù iṣẹ́ wá sínú ìdájọ́ àti olúkúlùkù ohun ìkọ̀kọ̀ ìbáà ṣe rere ìbáà sì ṣe búburú. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tòní tó jẹ́ wípé bó o bá múra dáadáa o lè ṣì í gbọ́ àbí kó ṣì túmọ̀. ìwé oníwàásù orí twelve ẹsẹ̀ eight ó ní tún sọ fún ọ pé asán nínú asán oníwàásù wípé gbogbo rẹ̀ asán ni mo ń sọ ọ̀rọ̀ yìí lónìí bí ẹ̀mí mímọ́ ti fún mi àkórí ìwàásù mi ni pé wá gbọ́ wá gbọ́ ìgbọràn ó sàn ju ẹbẹ rúrú ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ mo fẹ́ bá ọ ní gbólóhùn mo fẹ́ lù ọ́ nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ bá ọ wí gan-an mo fẹ́ bá ọ wíjọ́ ọ̀rọ̀ rẹ dàbí ọ̀daràn tó nílò àánú kán má bàa sọ sẹ́wọ̀n ọ̀rọ̀ rẹ ó dàbí ẹni ó kọjá ààyè rẹ̀ níwájú sójà tán sì tó dàbí pé sójà wa ń wò báyìí pé ìyá ilé yìí ó dẹ̀ ń ṣe press up lọ́wọ́ kò mọ̀ kò mọ̀ wá gbọ́ ọ bíbélì wípé àti síwájú sí i láàrin èyí ọmọ mi ní kó gba ìmọ̀ràn sọ pé mo fẹ́ lọ skul sí i mo fẹ́ lélẹ̀ mo fẹ́ èyí tó dáa ni bíbélì wípé kò lópin ìwé kíkà gan tó o bá kà ní àkànjù ó ní àárẹ̀ ara ní mú fún ni ìyẹn ò sọ pé kó o mọ̀ lọ skul ó lọ o àmọ́ nínú ìbẹ̀rù ọlọ́run nínú òfin ọlọ́run ohunkóhun tó o bá ṣe láyé jẹ́ kó jẹ́ pé ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ní àárín ọlọ́run lòpin pé ọlọ́run ní ìbẹ̀rẹ̀ títí títí títí gbaragada tó o fi fàyè lẹ̀ ntí ò ní jẹ́ kó o wáyé asán nìyẹn ntí ò ní fààyè gbà ọ́ láti gbé ọ̀run òfo táyé rẹ bá tán níhìn inú o pé o fi ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo láì tan ara rẹ jẹ wàá gbọ́ wàá gbọ́ sórí ọjọ́ ọ̀la rẹ kò sí lọ́wọ́ ènìyàn kò sí lọ́wọ́ ènìyàn ọwọ́ rẹ ló wà ìwọ̀nba ni ó gbára lé ènìyàn mọ́ ìwọ̀nba ni kó o retí ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ kò sẹ́ni tọ́lọ́run gbéga láyé tó mọ̀ tó fẹ́ dàbí rẹ̀ tí o ò ní gbogbo potentials láti ọ̀dọ̀ ọlọ́run wá tó o lè fi jù ú lọ tó o bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ọjọ́ ọ̀la rẹ ò sí lọ́wọ́ ènìyàn àwọn àjẹ́ ò fẹ́ kí n ṣe rere àwọn oṣó jẹ́ ó rìn ìrìn tí wọ́n ó fi ẹ̀ta àtàkì ẹni kó ìrìn tájẹ́ ó fi àtàkì orin tá ń jàjẹ́ tá ń jósó tá ń jẹ́ mèrè ibo náà ti wá agbára wo náà rò pa wọ́n ní lágbára kankan níwájú ojúlówó ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni sórí ọwọ́ ara rẹ ni àyànmọ́ ayé rẹ wà o àyànmọ́ rẹ ọwọ́ ara rẹ ló wà kò sí lọ́wọ́ ènìyàn ǹ tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ǹ tó fààyè gbà ni ó ṣẹlẹ̀ bó o ṣe ń gbé ìgbé ayé rẹ lónìí tó o bá gba ìmọ̀ràn kó o tẹ̀lé àṣẹ ìkìlọ̀ àti ìbáwí ọlọ́run kó o sì fàálẹ̀ mọ́lẹ̀ lórí tó tọ́ tó sì yẹ fún ọ láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tó o fi padà di ẹni gíga ẹni ọlọ́lá àti olókìkí lẹ́yìn wa ọ̀la ibi táyé rẹ wà lónìí náà ni ó padà wà ní ọdún márùn-ún ọdún méje ọdún mẹ́wàá sásìkò tá a wà kì í ṣe pé ihun tó bára wọlé náà ni ó padà jẹ́ tiẹ̀ ihun tó gbìn ń bò ń lo ká nítorí ògbìn ló ká ọwọ́ ara rẹ ni àyànmọ́ ayé rẹ wà kò yí ọ sórí tó o bá ń sùn ní ìgbà tó yẹ kó o máa ṣiṣẹ́ o padà ṣagbe ní ìrọ̀lẹ́ ayé rẹ wàá jẹ gbèsè àyànmọ́ ò ń sùn lọ́wọ́lọ́wọ́ nísìnyí ọ̀sán gangan ayé rẹ ló wà oorun ló fi sùn ìgbà tí okun bá tán fún ọ ó tọrọ kàn ní o ó ṣagbe ní o irú àwọn ọ̀rọ̀ báyìí ló yẹ kó o máa gbọ́ nígbà gbogbo tó o fi ní sunrun arárọ̀mí o sì ní ya ilé tí lápá tó o bá lọ síléèwé tó o kọ́ṣẹ́ o ṣàbọ̀ o ṣàárù o sì kankan o ẹrú ayé ló padà ṣe láárí gan á jìnnà sí ọ mọ dáhùn pé bẹ́ẹ̀ o ò ní ní láárí o lè mọ tẹ̀gbẹ́ kò yí ọ o ò sì ní lè gbé ohun rere kan ṣe lásìkò torí ò lówó lọ́wọ́ ò dẹ̀ ní any means tó máa fi mú kó o tètè débẹ̀ ò lọ skul ò kọ́ṣẹ́ ò ṣàbọ̀ ò ṣe kankan ní Yorùbá sọ wípé o ṣagi lọ́gbẹ́ o tàgùrọ̀ lọ́fà o dídí ọ̀pẹ ọgbẹ́nu òkè ọ̀fẹ́ ní rò ṣe lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ló rò pé gbogbo ẹ̀ bá dé ni Ọlọ́run fún ọ ní oore ọ̀fẹ́ o ṣàìsàn eégún rẹ le bíi tòkúta ojú rẹ rì láì lo glasses o lè jókòó síbi tó wà yẹn kó máa wo ohun tó wà ní London ojú rẹ wà òkè gbogbo àgọ́ ara rẹ ló wà intact ó wá ń lò nínú ìmẹ̀lẹ́ ṣíṣe bíbélì wípé ìfẹ́ ọ̀lẹ pa torí pé ọwọ́ rẹ̀ kọ̀ láti ṣe iṣẹ́ ó ní ọ̀lẹ ń fẹ́ kò sì rí ọ̀lẹ ń fẹ́ kò sì rí ọjọ́ ọ̀la rẹ ń bẹ lọ́wọ́ ara rẹ o tó o bá ń sùn nígbà tó yẹ kó o ṣiṣẹ́ wàá ṣagbe tó o bá lọ skul tó o kọ́ṣẹ́ tó o sì kàwé tí o sì ṣàbọ̀ ẹrú ayé ló padà ṣe láàárín ó jìnnà sí ẹ o ò ní tẹ́gbẹ́ o ò ní lè gbé ohun rere ṣe lásìkò tó o bá fẹ́ràn ìṣekúṣe afẹ́ ayé àti oògùn ṣíṣe wò ó wàá pa ara rẹ láìtọ́jọ́ bẹ́ẹ̀ ni ọmọ tó bá gbàgbé ilé Yorùbá sọ pé àpò ìyà ń ló so torí náà tọ́jú àwọn òbí rẹ tọ́jú wọn o kọ́mọ náà lè tọ́jú ìwọ náà pé àwọn òbí rẹ ní pàtàkì pè wọ́n ní bàbàrà fi wọ́n sí ipò ọlá ipò ẹni ẹ̀yẹ ipò ẹni ẹ̀gẹ̀ kó o sì àṣírònú ọkàn rẹ wípé lẹ́yìn ọlọ́run nínú ayé mi àwọn òbí mi ló kàn kó o gbé wọn sí ipò yẹn má pè wọ́n lóòrèkóòrè kó má kó má kó sì má fún wọn lówó kó tọ́jú wọn dáadáa ó tọ́jú wọn dáadáa kò yí ọ àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ fi sọ́kàn àìjẹ́ bẹ́ẹ̀ ihun tí ó padà dé bá ọ tó bá yá o lè má lè na tán o ọmọdé bá pa ẹyẹ yóò dàjẹ ọjọ́ tó bá pa ọ̀ràn yóò gbé wálé ní o ọ̀rọ̀ lè má rí bó o ṣe lérò nípa àwọn ẹ̀gbọ́n tàbí ìbátan rẹ tó wà nílùú òyìnbó ọ̀rọ̀ lè má rí bó o ṣe lérò o kó hàn sọ fún ọ kò rọrùn láti tètè lówó nílùú òyìnbó o láì jalè láì ṣèrọ̀bì láì fo fẹ́ǹsì kò rọrùn o kò rọrùn o iṣẹ́ ẹ̀gbin àti ìwọ̀sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ dúdú ń ṣe nílùú òyìnbó o díìlì wọn lóṣooṣù gọtíọ́ ní o gọtíọ́ ní o ọ̀pọ̀ àwọn ìbátan rẹ lọ́hùn-ún ò tí ì ríṣẹ́ o tí wọ́n lérò pé ó yẹ ká ti máa sẹ́ǹdì owó kàǹtì sílé àwọn dollars àwọn pounds ló yẹ ká máa sẹ́ǹdì ń sìn kí ló ń ṣe bọ̀dá kẹ́ ah bọ̀dá ti lọ ń sìn ó ti ń lọ bí oṣù mẹ́sàn-án oṣù bí gan wọn àdá sẹ́ǹdì owó sílé nígbà tí ò yí ọ ìwọ jókòó sí nàìjíríà ò ń bá wọn kájọ́ ò ń bá wọn ka oṣù ò ń fẹ́ ní ṣírò bọ́ọ̀n yẹn ṣe bí ọ̀n yẹn ṣe rọrùn tó fún àwọn ẹ̀gbọ́n rẹ tó travel lọ bẹ̀ kò yí ọ ṣé mo blame ẹni not blaming you at all tó bá jẹ́ pé orí wọn nínú àwọn òtútù tó ń fẹyín ènìyàn kọrin láìla ẹnu kò yí ọ àwọn òtútù burúkú tí wọ́n wà nínú rẹ̀ tó máa ń fi eyín ènìyàn kọrin láìla ẹnu ni ká ní pé orí wọn wà á mọ̀ pé kákì kì ṣe lẹ́dà ọlọ́run ò kọlà òyìnbó kì í jòjò gbogbo ẹ̀ ni ó yí ọ sórí nílùú òyìnbó ìlú òyìnbó tó o bá ti lówó lọ́wọ́ àbí kí n kúkú sọ fún ọ báyìí kó yí ọ ní ìlú òyìnbó yẹn tówó bá ti tán omi inú ilé rẹ kò ní yọ mọ́ iná inú ilé rẹ ò ní tàn mọ́ iná ò mọ tàn nílé àwọn ẹlòmíín sábà pé irú yẹn náà ti ń dé nàìjíríà díẹ̀díẹ̀ báyìí a ní prepaid meter tó bá ti ti credit rẹ bá ti tán lórí mítà rẹ iná ó yọ ní flat àwọn yòókù ìwọ máa gbé inú òkùnkùn tiẹ̀ technology ńlá ń pè bẹ́ẹ̀ kò sí bó o ṣe lè ṣe iná ò ní tàn bó o bá sì ti ra káàdì yẹn ó ní code number tí ń fún ọ ìwọ nìkan náà ló sì ní part time ó bá ti lóòdù ẹ̀ báyìí iná ó tàn lílo òyìnbó tí ò bá ti tí ò bá tówó bá ti tán lọ́wọ́ rẹ tí bíìlì rẹ ò sì lè ṣẹ́tù bíìlì rẹ omi tí ń yọ nínú ilé rẹ ó ti tán gọ́ọ̀mẹ̀ntì mọ́nìtọ́ ẹ̀ iná inú ilé rẹ ò ní tàn mọ́ gáàsì ìdáná yóò dà páfẹ́ ni o ebi ó pa ọ́ tó o bá lówó lọ́wọ́ o ò ní lọ sí kàńté lọ jẹun kò sí ohunkóhun tó o lè fi ẹ̀bẹ̀ bíbẹ̀ gbà lọ́wọ́ àwọn òyìnbó o àwọn òyìnbó wo à ń dájú ju nǹkan míì lọ à ń kànràn gan wọ́n da mọ̀rẹ́ kọjá àlà wọ́n máa ń dán ṣe tó o bá ti lówó lọ́wọ́ tí o bá ti sówó mọ́ kò sówó tí o bá ti sówó mọ́ ọ̀rẹ́ parí àánú tán ojú àánú fọ́ ìjà bẹ̀rẹ̀ ẹ̀rín pin tí ò bá dé sówó mọ́ èló mo fẹ́ sọ èló mo fẹ́ kà nípa wàhálà àti ìlàkọjá hílàhílo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ ìwòsí tí wọ́n mọ tutọ́ sí ìyàn lára àwọn nǹkan ooo kò yí ọ kò yí ọ kò yí ọ wọ́n jókòó sí nàìjíríà ń bá wọn ṣírò àwọn gbẹ̀mọ̀ tí wọ́n ń gbà lọ́hùn èló mo fẹ́ kànú àwọn iṣẹ́ ìwòsí iṣẹ́ ẹ̀gbin tí àwọn ènìyàn wa ń ṣe lọ́hùn yẹn kásìrí wọn má bàa tú iná lọ́rọ̀ ni pé a ti gbọ́ a ti gbọ́ pé wọ́n deport mi wọ́n dá mi padà sí nàìjíríà láyé kò jọ n tí ó bá gbà mo ṣetán mo rẹ́dì mo pinnu láti fún un tó bá máa gbà ni màá fún un mi ò ní jalè mi ò ní bà orúkọ fámìlì tàbí orúkọ ìlú tí mo ti wá mi ò ní bàjẹ́ nítorí ibi nítorí ìyàn nítorí ọ̀gbẹlẹ̀ àti nítorí ọ̀dá ohun rere èyí tó sáfẹ́rẹ́ tó yí mi ká nísinsìnyí mo ti pinnu. No mo ti pinnu mi ò ní borúkọ ẹbí jẹ́ mi ò ní borúkọ ìlú mi jẹ́ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ẹni lógo mi mi ò sì ní sọnù màá forí tì í títí tí ìgbà ọ̀tun yóò fi padà dé bá mi tí ìgbà ọ̀tun láti gbé ìgbé ayé tí ọkàn mi ń fẹ́ yóò fi padà dé bá mi màá forí tì ní màá forí tì mi ò ní bà ara mi jẹ́ mi ò ní ba orúkọ ọlọ́run jẹ́ mi ò ní bá wọn jalè mi ò ní bá wọn farọ̀ gọ̀tì lẹ́sẹ̀ mi ò ní wáwàkúwà kiri mi ò ní fo fẹ́ǹsì mi ò ní lu jìbìtì mi ò ní ṣe ohunkóhun tí inú ọlọ́run ò dùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa aláwọ̀ dúdú nílùú òyìnbó wọ́n jẹ́ baba ńlá àyà inú òtútù burúkú ni wọ́n wà ọ̀pọ̀ ọgbà gan wọn ò lè jáde torí wọn tí wọn ó wọ aṣọ bíi mẹ́fà bíi mẹ́jọ bíi mẹ́wàá ẹni tó tẹ́rín nọ́málì wàá rí yóò ti sanra ọ̀fọ́ ọ̀rọ̀ yóò sanra òjijì ni ó wàá dì tó ketílẹ̀ bíi rẹ̀ bíi tepo tiyọ̀ wàá rò pé àbàrí lòun wò ó ti dì torí òtútù ni lẹ́yìn ọmọ lura wọn kékékékékékékékéké ọ̀hún yẹn ló wà o ìwọ jókòó sí nàìjíríà ń bá wọn ṣírò kò sẹ́ǹdì owó sí mi kò sẹ́ǹdì owó sí mi bọ̀dá ti gbàgbé mi àdẹ̀jọ́ sọ́bà yìí o tó o mọ bí nǹkan ṣe rí lọ́hùn ayé ní nàìjíríà ní bí bébí bá pa ọ́ o lè yà sọ́dọ̀ àwọn kan kó bẹ̀bẹ̀ kan fún ọ lówó tó o fi jẹun ọ̀yàn ò rí bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ tó o bá rójú rẹ̀ lẹ̀ ń lò bẹ́ẹ̀ kó fún ọ ní nǹkan jẹ a máa ń ti ilẹ̀kùn mọ́rí káàkiri lọ́hùn yẹn ni o èyí kálukú ló fi tiẹ̀ ṣe tiẹ̀ o kì í ṣe nàìjíríà bí tí wà tí máa ya ojúlé kiri mo ní ń bẹ owó ni mo ní pé ó tójọ́ mẹ́ta lọ́hùn yẹn o bá dán wò ọlọ́pàá ni wọ́n fi gbé ọ o ó tójọ́ mẹ́ta bíi ti bá wò yóò béèrè lọ́wọ́ rẹ pé kí ni mo kọ lẹ́tà sí ẹ̀ what are you looking for i don't need you in this place ǹtí wọn ò mọ ọdún rèé o bí ìgbé ayé wọn ṣe rí lọ́hùn yẹn inú ó sì ti mọ wọn lára sísítẹ̀mù tiẹ̀ inú o wọn ẹ̀ dédé gbéra pé wọ́n fẹ́ lọ kí ìyẹn o ìta ló sùn ó pó bá ìyẹn ò sọ pé yóò ṣílẹ̀kùn fún ọ ihun tó ń jẹun lórí ẹ̀ tí ò bá jẹun dáadáa ìdá kó sùn ta àbí kọ́lọ́pàá ó gbé ọ àbí kó padà síbi tó ti ń bọ̀ ìkan ló yàn náà mẹ́tẹ̀ẹ̀ta o tó o bá bá ojú rere rẹ̀ pàdé ihun tó kọlù ọ ó pọ̀ ju ohun tó lérò lọ tó lérò lọ ó tútù burúkú ń bẹ lọ́hùn-ún iṣẹ́ burúkú làwọn ènìyàn wá ń ṣe é níbi tí wọ́n wà yẹn àwọn tó kàwé gan tí wọ́n ń wáṣẹ́ wọn ríṣẹ́ ẹlòmíín ti lọ oṣù mẹ́fà kò tí ì ríṣẹ́ ó ní sátífíkẹ́ẹ̀tì gidi lọ́wọ́ ṣùgbọ́n kò tí ì ríṣẹ́ àwọn iléeṣẹ́ kan sì wà lọ́hùn ìwé tá a kà ní nàìjíríà kò wọbẹ̀ bó o bá gbé débẹ̀ wọ́n á tún sọ pé àfi tó bá lọ sí àwọn kọ́ọ̀sì kan kan fi upgrade the standard ẹ pé o fit sí system tó wà ń bí ìwọ́n ti jókòó sábúlé ló ń ṣírò lóṣù méje báyìí tí bọ̀dá ti lọ ayé mọ̀ nìka o bọ̀dá sì gbàgbé wa bẹ́ẹ̀ náà ohun tó wu bọ̀dá ní jẹ mùlá ní bọ̀dá ń jẹ ní ìsìn lọ́hùn o ó ń fi tan ewúrẹ́ jẹyán ó ń fi tan àgọ̀tàn jọkà ó gbàgbé wa sábúlé ọlọ́run ó da o kí lọ ọlọ́run ń da ihun tó mọ̀ ibi ènìyàn ò sí ń bọ́lọ́run wà ń bẹ́ẹ̀ jókòó sí nàìjíríà ń bá wọn ṣírò iye owó tó ń gbà iye owó tó ń wọlé fún ẹ kó yé ọ wípé ọ̀nà ibi tó fojú sí ọ̀nà lè má gbàbẹ̀ rárá ọ̀nà lè má gbàbẹ̀ rárá o wá gbọ́ o tó o bá ná owó olówó tó o sì kọ̀ láti san owó yẹn padà fún ní kìsì ìyá rẹ̀ ń bọ̀ wá jẹ ọ́ láìpẹ́ ò owó olówó pàápàá jùlọ àwọn tó wà nílùú òyìnbó nínú òtútù burúkú tí mò ń ṣe lálàyé fún ọ tó tẹ́tí sí mi nísìn torí tí ń bẹ nínú ọkàn rẹ ò fowó olówó ò fi gbé àwọn babes ò fi owó olówó jẹ patí ò fowó olówó ò fi gbé àwọn side chick ò fi ta púùlù ò ta betting ò owó olówó ò fi ilé ara rẹ èèyàn rán ó àyà èèyàn sẹ́ǹdí owó sí ọ láti inú òtútù burúkú tó wà yẹn pé bá mi ralẹ̀ bá mi kọ́ ilé ó sì gba owó òun ó lọ fi kọ́ ilé ara rẹ̀ ó wá lọ ya fọ́tò ilé míì nínú estate ó wá sẹ́ǹdì ẹ̀ sí pé a ti bá ilé yìí ibi tá a bá dé rèé o torí náà a tún ní ìdíye báyìí inú òun wá ń dùn sórí àwọn kan wà nú àwọn ọmọ wa ní nàìjíríà tó wà nílùú òyìnbó ká bá ṣàlàyé fún ọ oríṣiríṣi iṣẹ́ tó ń ṣe lóòjọ́ ẹ̀rù á bà ó máa wòye pé báwo lẹ̀mí wọn ṣe gbé e wọ́n ń zù ní torí ìrọ̀lẹ́ ayé kébi má bàa pa wọ́n ká má bàa sọ̀tá ká má bàa rin ìhòhò káwọn náà lè jẹ́yàn wàá ná owó rẹ̀ ò ná ní ìnákúnà ò fowó rẹ̀ mu ọtí ò fi mu sìgá ò fowó rẹ̀ jẹ patí ìwọ náà ń yọ lọ́tunlọ́tun bí ọ̀gá lórí àágùn ẹlòmíì oní tí ó ṣẹlẹ̀ alájọbí ni wá ẹnu la fi rò ẹnu la fi parí ẹ̀ bẹ́ ẹ bá fẹnu rò tẹ́ ẹ fẹnu parí ẹ̀ kò tán síbẹ̀ ọlọ́run á bí ọ́ ọlọ́run á bí ọ́ wọ́n náwó olówó bó ṣe wù ọ́ o tó o bá sì san owó yẹn padà san padà ní kìṣì kìṣì náà kó fún ọ kìṣì ló sì ná owó ọ̀hún torí náà dá padà ní kìṣì fún ẹni tó ní àìjẹ́bẹ́ òtútù tiẹ̀ ó ń bọ̀ wá mú ọ òtútù àtòru yóò mú ọ papọ̀ ó wá kùbi yà sí ó kùbi tó yà sí. Si ò fowó olówó ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ìgbà tó ti ná owó ẹ̀ tán tó fi ta púùlù tó fi gbé àwọn babes tó fi jẹ patí tó fi jẹ side chick kò yí ọ bẹ́ẹ̀ ni o fi ta púùlù o fi ṣe gbogbo ẹ̀ ìwà kọrí ilé olóògùn kọrí sílé olóògùn oníkan ṣoògùn kó gbé sọ̀hún àbí kó kú sọ̀hún àbí kó ya wèrè ẹ bá mi rá níyì kó má rántí mọ́ pé òun fowó rántí ènìyàn ènìyàn abìdíyànyàn ènìyàn àsánka ènìyàn aláìnírònú ènìyàn tí ò bẹ̀rù ọlọ́run tí ò bẹ̀rù ọlọ́run kó yà ń wèrè ẹ jẹ́ ẹ bá mi pádànù àbí ká ẹ pásáyé mi ò fẹ́ kó rántí pé ó fowó kankan ránṣẹ́ sí mi oògùn òwò àṣiṣẹ́ ìgbà tó máa fi á padà dé ó bá dà á sí àdánwò ayé ló bá bú sẹ́kún gbẹrẹgẹdẹ kí ló ṣe yìí fún ò bá sá lọ wọ́n ń wá òun ò rí ọ wọn ò rí ọ ó gbọ́ ìtàn kan ẹnìkan nínú òtútù burúkú ọ̀nà ni ó fowó ránṣẹ́ sí àbúrò rẹ̀ ní nàìjíríà wáyìí ìyẹn wá ń kọ́lé irú ilé tó ń kọ́ fẹ̀gbọ́n ẹ̀ ló ń kọ́ fún ara ẹ̀ owó tó yẹ kó fi parí ilé ẹyọ kan ó fi ń kọ́ ilé méjì ìyẹn wá di shoddy two houses tí ò nítumọ̀ paa wo ọlọ́run adájọ́ ọlọ́run adájọ́ o ọlọ́run abiọ́ ọlọ́run akọlù ọ́ ọlọ́run á yọjú sí ọ ọlọ́run á padà bá ọ ná tán bí owó yóò bá ọ ná tán bí owó. Hmm. Hmm. ìrònú ńlá ló bá mi bó ṣe ń gbọ́ ìwàásù yìí torí bẹ́ẹ̀ bá rí ẹlòmíì tó ń jìyà ìwọ̀nba ni ẹ dárò ẹ̀ mọ́ ibi tó ti fara pa ni òye wà ó ti fara kásà ó ti fara kójà káàwọ̀ ti fara káásà wọ́n ti fara kójà káàwọ́ mo fẹ́ sọ fún wọn lónìí pé tó bá gbé ọmọ ọba fọ́sùn ọjọ́ ọ̀la rẹ̀ á wọmi ọjọ́ ọ̀la rẹ̀ á kóbó ọjọ́ ọ̀la rẹ̀ á ṣókùnkùn wàá gbọ́ wọ́n gbé ọmọ ọba fọ́sùn o nínú ọmọ mẹ́rin agbára káká lọkọ rẹ̀ fi bí ẹyọ kan lòun rẹ́rìn-ín ó pé apààyàn ni ọ́ apààyàn ni ọ́ inú rẹ̀ sì bu òróòrùn sa gbọ́mọ ọba fọ́sùn ó ti ta ọjọ́ ọ̀la rẹ̀ lónìí ìgbà tí ọ̀la rẹ̀ bá padà dé ebi á pa ọ́ ìyà jẹ òórìn òhòhò ìwọ ló sì fà á àbájọ tí ọ̀pọ̀lọpọ̀ takú sórí òkè nísìn àwọn iṣẹ́ láabi tí wọ́n ti ṣe sẹ́yìn ìlọ́lọ́run fi ń kà wọ́n ìlọ́lọ́run fi ń dá wọn lẹ́jọ́ ìlọ́lọ́run fi ń rojọ́ mọ́ wọn lẹ́sẹ̀ ẹ̀bi ó wá ga gèlètè sí wọn lọ́kàn àdúrà wọn ò rí gbà ìrònú ò sì jẹ́ kán sinmi wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá ṣùgbọ́n wọn ò ronúkúwàdà torí pé wọn ò jẹ́wọ́ ohun tí wọ́n ṣe níwájú ọlọ́run wàá jẹ́wọ́ fún ọlọ́run wàá jẹ́wọ́ fún ènìyàn ibi tó balẹ̀ jẹ́ dé ó jẹ́wọ́ rẹ àwọn nǹkan tó ṣe pamọ́ ní ìkọ̀kọ̀ ó jẹ́wọ́ rẹ àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà àṣepamọ́ ló wà tó bá gbé ọmọ ọbà fọ́sùn ọjọ́ ọ̀la rẹ̀ á kan ọjọ́ ọ̀la rẹ̀ á wọmi ọjọ́ ọ̀la rẹ̀ á kóbó ọjọ́ ọ̀la rẹ̀ á ṣókùnkùn wàá lé òní ba wàá bá òní mu wàá mú òní lò wàá lò òní lò dáadáa torí pé o ti ṣèkà o sì ronúpìwàdà o ronúpìwàdà wàá gbọ́ o àgàbàgebè kò lè pa iná ẹ̀ṣẹ̀ lábẹ́ aṣọ ẹ̀ṣẹ̀ tó ń dá lábẹ́ aṣọ o ò lè fi àgàbàgebè paná rẹ̀ mọ́lẹ̀ jíjẹ́wọ́ rẹ̀ ló nílò bíbélì wípé bí àwa bá sọ pé àwa kò dẹ́ṣẹ̀ a tan ara wa jẹ òtítọ́ kan báyìí kò sí nínú wa ṣùgbọ́n tí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tá a sì kọ̀ sílẹ̀ olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo bíbélì sọ pé gbogbo àìṣòdodo gbogbo ó ní ẹ̀ṣẹ̀ ni bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kà á ṣe rere kò ní yẹ kò ní ní ìlọsíwájú kò ní ní ìsinmi ẹrù yóò mọ pọ̀ sí ọrùn ó wọ̀ ọ́ ọrùn ó wọ̀ ọ́ yóò mọ tinú ogun yí sínú ogun ni yóò mọ tinú wàhálà bọ́ sínú wàhálà yóò mọ tinú ọ̀ràn bọ́ sínú ọ̀ràn yóò dáràn mọ́ràn torí ẹ̀ṣẹ̀ tó wà ní abẹ́ aṣọ rẹ̀ yóò máa finá mọ́ ni o àgàbàgebè kò lè paná ẹ̀ṣẹ̀ lábẹ́ aṣọ ó jẹ́wọ́ rẹ̀ ni ó jẹ́wọ́ rẹ̀ ni láéláé kò lè paná rẹ̀ àyàfi tó o bá jẹ́wọ́ tó o sì ronúpìwàdà tó o kọ àwọn ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ ìgbà yẹn ni wàá wá rí wípé olúwa yóò ràn ọ́ lọ́wọ́ olúwa yóò kó ọ yọ ayé rẹ yóò sì ní ìtumọ̀ àgàbàgebè kò lè paná ẹ̀ṣẹ̀ tó ń bẹ ní abẹ́ aṣọ ẹ̀ṣẹ̀ rẹ yóò padà fi ọ́ hàn bó pẹ́ bóyá náà ni ẹ̀ṣẹ̀ rẹ yóò fi ọ́ hàn ìwé mímọ́ ló wí bẹ́ẹ̀ ó sì sọ fún ọ lẹ́ẹ̀kan ó ṣeé ṣe kó o ti gbàgbé mo ní àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà àṣepamọ́ ló wà wá gbọ́ o ẹkún ayérayé kì í tán o ẹkún ayérayé ó ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò lópin ẹkún ayérayé kì í pin ẹkún ayérayé ò ṣeé dá dúró ẹkún ayérayé ò ṣeé sun láàbọ̀ títí ayérayé ni o láé àti láéláé ẹni tó bá ti kú sínú ẹ̀ṣẹ̀ kó máa gbáradì fún ẹkún ayérayé nínú náà àjò òkú ẹni ó bá ti kú sínú ẹ̀ṣẹ̀ kó máa gbáradì fún iná ayérayé mò ń tẹnu mọ́ ni o ó kú láì ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ó kú sì lórúkọ nù wéyè ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa rọ̀ mọ́ Ọlọ́run ó wá gbé yìnyín déwájú ọlọ́run gẹ́gẹ́ bí gbègbè ó wá lérò pé ọlọ́run á ṣàánú rẹ ọlọ́run ó fojú fò dá pé wàá bẹ̀bẹ̀ wàá sunkún wàá yílẹ̀ wàá pohùn réré níwájú ọlọ́run ọlọ́run á kúkú tẹ́tí sí ọ gbogbo ohun tó o bá fẹ́ ṣe wàá ṣe é ngbò bá ti sú ọ ọlọ́run ó wà bí ọ só ti tán àníhàn tán kúrò níwájú mi oníṣẹ́ẹ̀ṣẹ̀ n ò mọ̀ ọ́ ẹ̀fúùfù líle ni ó gbé ọ lọ sọ́run àpáàdì ilé rẹ ayérayé a gbọ́ ẹkún ayérayé kì í tán kò lópin o ẹkún ayérayé ò sì lódiwọ̀n ó mọ sun sun sun sun ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún igba ọdún irinwó ọdún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún òjìlénírínwó ọdún ó mọ sun níwájú ní inú ọ̀run àpáàdì iná àjóòkú ọlọ́run ó sì mọ wù ọ́ ọba wo nẹ́pà ni o má jẹ́ kí ọ̀rọ̀ rẹ rí bẹ́ẹ̀ oore ọ̀fẹ́ lórí gbà láti máa gbọ́ ìwàásù bí èyí mọ́ gbọ́ ní àgbọ́ngbọ́nra dànù gbọ́ ní àgbọ́là gbọ́ ní àgbọ́yè gbọ́ ní àgbọ́sunkún gbọ́ ní àgbọ́ronúpìwàdà gbọ́ kó o gba jésù dàtọwọ́ rẹ sílẹ̀ kí oore ọ̀fẹ́ ọlọ́run kó gbà ọ́ là wá gbọ́ o ó léwu fún ọ gan-an tó o bá kú láì fi ayé rẹ fún jésù ó léwu fún ọ o má mà kú sínú ẹ̀sìn ẹ̀sìn mà máa ń fi ní ṣẹ̀sìn ni ẹ̀sìn máa ń jẹ́ kéèyàn gbórúkọ kárí bí àgbo háràhárà ìgbàlá ọkàn ó yàtọ̀ sí ẹ̀sìn kò sí ìgbàlà nínú ẹ̀sìn kankan inú jésù nìkan ni ìgbàlà wà jésù ní ń gba ọkàn là jésù ní ń wo ọkàn sàn jésù ní ń kọrúkọ ẹni sínú ìwé ìyè ẹ̀jẹ̀ rẹ̀ sì ń fọhùn síbẹ̀ lónìí ẹ̀jẹ̀ rẹ̀ ń fọ nǹkan iyebíye ju ti ábẹ́lì lọ ẹ̀jẹ̀ yìí jẹ́ kó rí ọ kọjá kí ẹ̀bí lè rí ọ kọjá jẹ́ kí ẹ̀jẹ̀ yìí kó wọnú ayé rẹ kó dàpọ̀ mọ́ iṣan egungun àti ẹ̀jẹ̀ ayé rẹ kí wọn náà lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà kí òpin ó tó dé ó mọ̀gbà tí ikú ó pa ọ́ o ò mọbi tó o kù sí o ò mọrú ikú tí ó pa ọ́ tó o bá tún wá ṣe ṣe tó o kú sínú ẹ̀ṣẹ̀ wàá rí wípé wàhálà tó bá ọ ó kọjá ní téèyàn lè fẹnu sọ wàá gbọ́ o ewu ńláǹlà ni fún ọ ò bá ikú tó o ní orúkọ nínú ìwé ìyè o kú láì gba Jésù ní olúwa àti olùgbàlà ó léwu fún ọ wàá gbọ́ wàá gbọ́ tó o bá ń jẹ níbi tó o ṣe sí o lè mọ́ láàsì tí ẹ̀yin ọkọ tó sán lọ bí orí tán sangi àwọn ọmọ ṣe ṣe ṣe ṣe ṣe àwọn forí jágbójájù wọn wá di èèyàn ní ìsìn wà á ránṣẹ́ sí wọn kan sẹ́ǹdì owó recharge card kan sẹ́ǹdì owó data aṣọ ṣòkòtò rẹ ti gbó bùbá rẹ ti ya wo ìgbà tí bùbá rẹ tuntun ló ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn ibo ló sán lọ láti ọ̀pọ̀lọpọ̀ iye ọdún yìí ó ṣẹ̀ṣẹ̀ wá dé ní ìsìn bí aláfiṣe o tún wá fẹ́ máa fọwọ́ lálẹ̀ o fẹ́ jẹ níbi tó o ṣe sí o lè mọ́ láàsì o o lè mọ́ láàsì o wàá gbọ́ o wàá gbọ́ o hmm. tó o bá jẹ́ arẹ́nijẹ arẹ́nita arẹ́nidànù arẹ́nisígbó ìgbà tí ọlọ́run bá dìde sí ọ gbogbo ayé ni ó bá ọ sunkún màá rẹ́ẹ̀yàn jẹ́ àti máa bá rẹ́rìn bẹ́ẹ̀ ni pé òun ṣe lóore bẹ́ẹ̀ ó tẹ pa ọlọ́run ni ò jẹ́ kó kú tó o bá fẹ́ kí ọlọ́run kó kẹ̀yìn sí ọ kọlọ́run pa ọ́ tì bí ejò àìjẹ́ ọ̀jẹ́ tètè padà sójúṣe rẹ níwájú ọlọ́run lẹ́yọ̀ sọ́kà mò ń sọ fún ọ ní o wípé tó o bá fẹ́ kọ́lọ́run pààrọ̀ rẹ ìwọ tó o ní ààyè tó dì mú níwájú olúwa o wá báyé lọ ní ìsìn bíi dema ojú kòkòrò ti kọlù ọ bíi akane ìwọ náà ń wá tí ò sọnù kiri bí gíà sí ó ti wá di ó di alexanderu alágbẹ̀dẹ bàbà ó ti di ó di dé trophy torí pé òun wá ọlá òun wá ipò àwọn òtètè fún ọ inú bá bí ọ ojúṣe rẹ̀ ń wájú ọlọ́run ló bá pàtì ò yà sí mọ́ ìwọ náà wá ń ṣe gẹ́gẹ́ bí àjèjì atọ̀húnrìnwá àti àlejò níwájú nínú ilé olúwa iṣẹ́ olúwa wá di ohun tó gbélẹ̀ láìṣe tó o sì wà ń bẹ̀ tó o bá fẹ́ kọ́lọ́run pààrọ̀ rẹ o jẹ́ tètè padà sí ojúṣe rẹ ní iwájú ọlọ́run báyìí o nítorí pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún òpin ọ̀rọ̀ gbogbo tí mo ti ń bá ọ sọ ni pé bẹ̀rù olúwa kí o sì pa òfin rẹ̀ mọ́ nítorí èyí nìní fún gbogbo ènìyàn olúwa yóò mú olúkúlùkù iṣẹ́ wá sínú ìdájọ́ àti olúkúlùkù ohun ìkọ̀kọ̀ èyí tá a ṣe ìbáà ṣe rere ìbáà ṣe búburú gbọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kó yé ọ pèlé lẹ́yìn ìwàásù yìí béèrè tí ò bá yé ọ màá ṣàlàyé fún ọ màá gbàdúrà fún ọ wàá bẹ̀rẹ̀ ọ̀nà ìyè rírìn ìgbé ayé rẹ ò sì ní ṣàkóbá fún àwọn ẹlòmíì mọ́ Jésù kó wà pẹ̀lú rẹ.